بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأجلكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدينون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير مقتد فيه قتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين فنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصرمنها مصبحين ولا يستغنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصليب فتنادوا مصبحين عن اغدوا على حرثكم إن كنتم فهم فانطلقوا وهم يتخفتون ألا يدخلنها اليوم عليكم وقد على حرث قادرين ولما رأوها قالوا تسألهم أجرا فهم من مكرم مثقلون عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوب لولا أن نعمة من ربه لنبذ بالعراء وهو مظلوم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزيغونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنهم لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه الأخيار صلى الله عليه وآله وسلم وسلم تسليما كثيرا معبدا وبعد والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته you. Islam ọpẹ́ ní fún Allah subhanahu wa ta'ala. Alhamdulillah. Ọlọ́run bá tí ó ṣe wá ní Mùsùlùmí. Alhamdulillah. Ó sì fún ṣàánú wa pẹ̀lú àwọn Ramadan. Ó fún wa ní àǹfààní àti òrójú ráyè tí a ní ẹgbà wẹ́rẹ́wẹ́rẹ́. Àbí ọlọ́run nínú àlọ́ rẹ̀. Ramadan ni olóògbé àwọn ọmọ ìgbọ́n ṣe ní ọ̀tún ìdí àwọn ìgbàláyé. Àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóró àti dáadáa. kí ọlọ́ subhanahu wa ta'ala kò ní sọ́nà àwọn méjì náà. èyí tó fi fi sọ́nà àwọn akọ́jọ́ àbọ̀tà sí wọn. ní ẹ̀yìn náà àtọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣe àgbẹ̀ fún àmì ìwà sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. ọba tí ẹni tí ọlọ́run bá ń tó láta àwọn ìdájọ́ ètò fún wa. sallallahu alaihi wasallam. nígbà tó ṣe sọ́ọ̀tù àlùkọ́lá èyí ti àwọn lórí àlàyé ẹ̀ ẹ̀gbọ́n ní ìyàtọ̀ náà. àbárí sọ́ra náà ní ìlú ìṣàlọ̀ ọ̀dà àlọ́ ẹnu ìsàlẹ̀ ìwọ̀n ayé àwọn tàbátìrì wà yìí abẹ́kọ̀ ní kókó ẹ̀yẹ ẹ̀gbẹ́ lórí sọ́ra báyìí kan àwọn tó gbẹ́gbẹ́ gbogbo rẹ̀ ló ti mọ̀ ákúrò rẹ̀ ẹ̀ka tó bọ́ síbi ìtàn náà àbíọ́lá nítorí tó bá náà ní wípé àwọn ọjọ́ ìtẹ̀mọ́rò tẹ̀mọ́rò àyàwọ̀ lẹ́yà ní kàtàkà àbíkẹ́ àwọn ọjọ́ ìtẹ̀mọ́rò ọ̀hún lọ́wọ́ náà النوم يقول يسأل أمر الليالي بنفسي ومالي فيا قوم مالي عن الموت مالي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأجيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين أصلاً بسرعة الله سبحانه وتعالى في شيء أبني أتعلم محمد محمد صلى الله عليه وسلم àti wípé gbogbo mùsùlùmí gbọ́dọ̀ máa ní àfọkànjẹ́ wípé ìsìláàmù náà ní ẹ̀sìn gbogbo ìbàdí àwọn kèfèrí bá fẹ́ máa fi àbùkù lẹ́wà lá tá a bá ti ń dúró déédéé ọlọ́wọ́ ọba yóò sì mọ wọn dàrú lára wa. gẹ́lẹ́ bí ọlọ́wọ́ ọba tó ti ń wọ́n ọ̀nà tí ó da táwọn kẹfìrí kẹ́ máa sọ nípa ní ìsọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá ọlọ́run ọba ó lọ kó lára àmọ́bí náà ọlọ́run ọba kìlọ̀ fún àgbọ̀mí yìí pé wọ́n á dókè lókè bíbí wájú làwọn tún ní inú bàyò ní inú wàlá tó ti kú là aláàbí màhín hàmázín màṣáìn bìrìn mànà ìlìlì kọ́ìlì mọ̀kàdé ní àbí ọ̀tọ́lẹ̀ ńgbàdà dàlíkà dàlí. ọlọ́mọba sọ̀rọ̀ ọ̀tá aláwọ̀ fi àwọn ìròyìn yẹn ó àní àwọn kan yìí kí ẹ̀ láti lọ àwọn yìí àwọn ọmọ ń gbogbo ẹni tó bá ti la. eléyìí ni àwọn lórí ṣùgbọ́n yìí ní pé wọ́n ní ìgbìmọ̀ a yìí àtúndì ẹ̀kọ́ nípa ìyẹ́tọ́rẹ́ tí ọlọ́run bá ti dáhùn látara wípé ẹ̀sìn Islam ọgbà kẹkẹ tí ó lè láàrin mùsùlùmí tí kébèrè yìí bá ti ń takotọ́ ọlọ́run ọba àfi ká gbógun tì í. torí pé wà nínú tá a sọ yìí àwọn akóòdù àwọn àwọn olùkọ́tà wọ́n ti ta bá tún lọ túbọ̀ náà á kì í ká àmójú lọ sọ̀rọ̀. torí pé láàrin wọn àti àgbẹ̀bí ń bẹ láàrin wọn àlùmọ̀sọ́ sára mọ̀sọ́ sára ni wípé ìjì àná ń bẹ láàrin wàlíjọba mọ̀gbẹ́rà àtàlẹ́wà sọ̀rọ̀ wà wà àlọ́ lọ́nà wo ẹgbẹ́ nínú àwọn ìyàwó tí ànábì wa sọ́rọ̀ láàrin wàhálì wọ́n sọ́lá tí ànábì wa tó fẹ́ nínú wọn láti rẹ̀ nǹkan tó ń pè ní Zainab bint Khuzayma Zainab bint Khuzayma nínú àwọn ìyàwó tí ànábì fẹ́ láti rí Maimuna ẹni pé ìyàwó ti yàwó ànábì sallallahu alaihi wa mẹ́sàn-án mọ́kànlá mọ́kànlá àwọn kan ní mẹ́sàn-án àwọn kan ní mọ́kànlá àwọn kan ní mẹ́tàlá ojú ń lọ gbà. ojú ń lọ gbà kékeré. ẹ̀sùn máa sọ yìí pé mẹ́tàlá ni ìyàwó àná ìṣòro lọ́rùn àwọn ọ̀sán lánàá. èyí tó ń sọ ni wípé jìbìyàn nàbì mẹ́tàlá ṣùgbọ́n àwọn méjì ń bẹ nínú wọn tí ànábì ò ní àwọn wọlé tọ̀ tó fi túkù lọ́rùn tabayọ méjì kó oyin mẹ́tàlá ọdún mẹ́kú mélòó. ẹ má sọ pé mọ́kànlá lẹ́jọ́ pé ojú sọ wípé ìyá ànábì tí ànábì wọlé tọ̀ mélòó ni o. ẹni bá ní mẹ́sàn-án ní sọ ni pé ìyá nínú àwọn mọ́kànlá tá a sọ yìí méjì ṣáájú ànábì kú nínú wọn sọlọ́wọ́ àwọn àlọ́ sọlọ́wọ́ àwọn àlọ́ àjọ ìgbé ọba kan ìgbé ṣùgbọ́n àlùmọ̀ṣùgbọ́n olùkọ́ àwọn ọ̀fẹ́ mọ́kànlá méjì kú sáájú rẹ̀ méjì wo. Mo kọ̀ bí alọ́fẹ́lá ni ó fẹ́ sáúdá a ṣe fẹ́ sáúdá kò pé oṣù méje títí bẹ́ẹ̀ ni sáúdá àti ìyàwó kẹta nẹ́bí kò tó oṣù mẹ́fà lọ ọfẹ́ dání ìyàwó Aisha àmọ́ ìgbé kò sí mú kò sí ìgbà tí ó lè wà láàrin ìyàwó tí ra wọn nínú ẹ̀sìn gbà á ah, ah, tó bí ogún ọdún náà. so mọ́dà mọ́dà mọ́dà mọ́ níhàjì gbogbo wa so láàrin láàrin sáúdà àti Aisha kò dúbẹ̀ lọ òjò oṣù mẹ́fà rẹ̀ àwọn ìfẹ́ Aisha tán báyìí ó fẹ́ Hafsa rẹ̀ ní kò lọ. ṣé kò máa máa máa tó lẹ́yìn ìgbà tọ́lá mi fẹ́ yàtọ̀ fẹ́ sẹ́yìn náà gbé ìṣòkò sẹ́yìn wa. lẹ́yìn náà àmọ́ fẹ́ ọmọ sálámà. okòyè mélòó abẹ́ka abẹ́ka mọ́kànlá abẹ́ka wa kọ́ láti gbé láti lè wá wọn kára mẹ́sàn-án abẹ́ka àríkà sàrí ìjà mọ́mọ́. kọ́yẹ̀ nílẹ̀ àwọn sẹ́sọ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọmọ habib alam ọ̀fẹ́ lọ́bàkílà wa ọwọ́ afẹ́ zainab bin jahash ọ̀fẹ́ zainab bin jahash. nígbà tó fẹ́ zainab bin jahash tẹ́ ìgbà náà lọ́wọ́ ayé tẹ̀sẹ̀ fẹ́ ọmọ habib alam. mélòó adóri mẹ́jọ àrùkù mẹ́ta ti sọ náà ọkọ̀ jù wáyé rí yá ó gbọ́ nípa tí ń jí ìrọ̀jú wáyé lẹ́yìn mọ́ra wá jẹ́ ẹ̀fẹ́ mọ́yìn ọkọ̀ sọ fi yá ọkọ̀ sọ fi yá mr steve ó ti fẹ́ wọn ọkọ̀ sọ fi yá ẹ̀fọ́ tó mẹ́sọ̀ fi yá bá ọ̀ mẹ́múnà lọ́dún wá sí ìkọ̀ kàlá يا أيها النبي إنا أحلنا لك أزواجك التي آتيت أجورهن إليه ملكت يمينك مما آفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك وبنات خالاتك التي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما الله سبحانه وتعالى àrábì nìkan lọ́wọ́ bá fún ní eléyìí kò pẹ́lú mi nínú àwọn èèyàn pẹ̀lú mi àwọn tí wọ́n sọ pé ah, àbíkọ́ fẹ́ ọkàlà ọdún mẹ́sàn-án ara ọ̀ oríṣi ọ̀rọ̀ àtìgbà ọlọ́run bá ti ṣàlàyé táwọn ọmọ ọ̀fẹ́ fún wa wípé pàǹkì fún bàtọ́ bàtọ́ nígbà nàná wà fúnra náà òpin gbogbo òpin ti mùsùlùmí nù kọ́mọ̀ ọ̀kọ́dá mẹ́rin. tó bá gba ìsìláàmù pẹ̀lú ìyàwó tó ju mẹ́rin lọ kó mẹ́jọ wá ló sàmù kékeré ní tẹ́lẹ̀ ó ti wá fẹ́ wọn jọ ọba tẹ́lẹ̀ ìsìláàmù ẹ̀ á sọ yàmẹ́bí bí sọ̀rọ̀ yàrá yàmẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀. àwọn ìyàwó tí ànábì wà mẹ́bí àtọ́rọ̀ yìí pé àwọn ìyàwó tí ànábì fẹ́ yìí a rí nínú wọn tó tẹ mọ́. wà ní ìlànà òkè rà pé ibi lọ́dún mo fi lọ́dún bá àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀. afẹ́sọ̀ yìí pé Islam kò mọ kọ̀rọ̀ bá yìí pé à tí èmi bí lọ́kọ́ ẹ̀sẹ̀ jẹ́ kó má sí ìkọlù tí ọlọ́ọ̀ni o ìsìláàmù ẹ̀sìn tiwa kì í sẹ́sìn rí ẹ̀wọ̀ tẹ́lẹ̀ fi sọ fáwọn mùsùlùmí yà á fáwọn tó lọ bí tu Muhammad nígbà tí sáyé ìsúnmọ̀ sọ̀rọ̀ sọ̀rẹ̀ káwọn ọmọ wa gbé àbí ẹjọ́ wọn lọ àwọn èèyàn Usama ah, ẹjọ́ lọ tàbí ẹ̀bá nàbí sọ̀rọ̀ ẹlọ́bá Usama ẹ̀bẹ̀ bàbá jọ lẹ́yìn ìbùn Harisa ẹlọ́bá wọn lọ́bá nàbí sọ̀rọ̀ inú wọ́n kàlù àbí ẹ̀bí àtẹ́sùfà fi hajj min hududillah èèyàn jalè ó ṣẹ̀ afẹ́gbẹ̀rẹ̀ àjọyọ̀ lọ́wọ́ ìtọ́fà èèyàn ṣe nǹkan tí ọ̀dà abẹ́ òfin lórí ẹ̀ wọ́n wà ní à yẹn ní ẹ wọ́n nípa ẹsẹ̀ lẹ́lẹ́ níjọ́ níjọ́ sì gbé abẹ́ nìkan tó mọ̀ yẹn ṣé bá ti n'oge yẹn rí mẹ́rin yẹn wọ́n sì rìn wọ́n sì rìn bí wọ́n ti ṣe àti sí wọn ti

هموما في البرية لا خصوصا هموما في البرية لا خصوصا أباه أكل أموال اليتامى أباه أكل أموال اليتامى كان لهم رافدا نصوصا كان لهم رافدا نصوصا أنهم رأوا فينا نصوصا Gbogbo ìlú tó bá bẹ́ẹ̀ kù láyé ẹ gbọ́dọ̀ níjọba tàbí apàṣẹ onídéédé. Làwọn sọ̀rọ̀ kan fáàtì mọ̀tò bí ntun nàbí yìí sọ̀rọ̀ lọ́wọ́ àlùwọ̀ sọ́lẹ́lá lápọ̀tọ́ àtúnyẹ̀ rẹ̀ hà á lè ní ìyá ìfọ̀ àyè. Àyẹ̀bìnrin tí a ti fáàtì mọ̀ àwọn àmì tó bá jalè tí fáàtì mọ̀ àwọn àmì tó bá jalè á gbé ọwẹ́ ó dé nìyẹn. àdéhùn pé ah, ọmọ ànábì wá rí o ah, ọmọ ànábì wá rí o ah, àwọn o rárá o gbogbo ẹni tó bá ti fọra kọ́ òfin Allah subhanahu wa ta'ala bí bá ti rò kó súnmọ́ wa tó ìdájọ́ náà bá ti yára sí lórí ọlọ́run lórí ẹ̀ wọ́n ti mú gíra ń bẹ láàrin àti àgbẹ̀dẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ anani wàlíyù jẹ́ ti àgbàdì lọ́nà o lùbáàbà ẹni tó bí ọmọ ìgbé nínú àwọn ọmọ mẹ́wàá tí wọ́n jọ ọmọ gíga bí méjì lọ́dún ló jẹ́ mùsùlùmí nínú wọn alùwàlíyìdú ibùdó alùwàlíyìdú ibùdó mọ́gẹ́rà ọgbà sílámù àti khalid ní wàlíyìdú wọ́n ní mọ̀ wọ́n níbi yẹn tiẹ̀ ó tètè gba ẹ̀sùn khalid bọ̀ gba ẹ̀sùn balayé ẹ̀wọ̀n tá a lè kò lè sọ ebi kábíyèsí bí wàlíì jẹ ọgbà ẹ̀sìn báwà ní àgbáyé ó yẹ kí nígbà mi àwọn tá a lè fi wọn kọ ìtẹ́ wọn ó kọ́kọ́ ta kára wàlíì dìbò wàlíì tẹ́tọ́ sọ̀rọ̀ kábíyèsí wàlíì. alùpùpù ẹni tó wá bí ẹni tó bí kábíyèsí dìbò wàlíì dì í àpò ní bùbáàbá bíntùn obìnrin yìí ọjẹ́ òkútù ọmọ ẹ̀yà ló jẹ́ fún tani ìyá wa mẹ̀rìmúnà tàbí ọ̀rẹ́ kan bíntùn hàrù yìí sini maimuna bintu kini bintu hali eléyìí jẹ́ lùbàdà bintu hali bàbá lọ́dà àwọn papọ̀ ìyá ọ̀rọ̀ wọn pọ̀ àyẹ̀wò ókùn ní abdi ni wọn abẹ́ẹ̀kọ́ ni wọn ọmọ bàbá ni wọn sọ́ba kan ẹgbẹ́ ọba kan ni wọn. ẹ̀kọ́ ní sè bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bàbá ní sè wàlídù tọ́fẹ́ lùbàdà bintu hali àrẹ́bí fẹ́ maimuna bintu hali. àjẹ́ pé wọ́n ti kẹra nílé ìdílé àlọ́wọ́ wọ́n lè yẹjú ọ̀rọ̀ yẹn ní family ọ̀rọ̀ bàbá ìyàwó àwọn méjèèjì. ẹ pé kí bá ti ọ̀rọ̀ ní ọ̀pá tá a kàlẹ́ ó ní ọ̀kùtù kan hamna hamna bintu jahaj hamna bintu jahaj ọ wà nínú ọ̀dọ̀lá àníhà ọ wà nínú àwọn tó gbé tó tẹ̀sí tọ́tù rìsíkì nígbà tó kọ́ lọ́sọ̀rọ̀ wọ́n yà wá ẹ̀ṣà ó wà ní àwọn tó gbé bí ẹgbọ́ ẹgbọ́ ní ẹgbẹ́ àlùbí yìí ìgbọ́ ti ṣe àṣẹ onígbè adé ni ó rọ́jọ́ ọ̀dọ̀lọ̀ àná ó gbé ó gbé sórí ẹ̀ kò sí tó sùn débẹ̀ di wípé ó kútu rẹ̀ Zainab ń bẹ lọ́dẹ̀ òye ó sì mọ̀ pé àti àwọn Aisha ìjẹ́ obì ọkọ̀ kan náà ń dà àwọn méjèèjì láàmú nínú owó. àti sọ̀bìlì ànábì àti sọ̀bìlì ọ̀jẹ̀ pé so káàkiri ìyàwó Zainab ti dáhùn àti ìyàwó Aisha. ó yàtọ̀ síra wọn nínú ẹni ẹnu ẹ̀ sì dà pọ̀ sọ̀rọ̀ lẹ́nà bí gbà ṣùgbọ́n pẹ̀lẹ́ tó yẹ pé òun àti ìyàwó àìsàn wọn wà kó ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ẹ̀fà aburú yàrá wọn o n ò ṣe ntí ọ̀dà síra wọn o kọ́ńdà ìyàwó àìsàn pàṣẹ mú yìí sẹ́yìn ó ní àmọ̀ láàrin wa wípé kò ó lè gbàgbẹ́ tó kò ọlọ́wọ́ rẹ tó gbáyé lẹ́gbẹ̀gbẹ̀ dáhà èèyàn àwọn obìnrin ló tá a mọ̀ ni ṣùgbọ́n yìí ò ní pé kí wọ́n mọ̀jọ ta òṣèré àwọn nulẹ̀ pé kí gẹ̀ẹ́ nígẹ̀ gbogbo àwọn ọmọdé tó lọ kókórókóró rẹ̀ rẹ̀ náà má sùn nílé rẹ̀ tó bá ti á di pé ó ń di aṣẹbọ ó ń di à ń sọ tí ẹ̀ lèkejì ò sí abíndẹ́rẹ́ à ń lọ́nà àbúrú ìgbàgbọ́ náà ló dojú ìrọ̀ àlùmọ̀tìmúra àwọn sọ pé owó méjì rí mbẹ a ní owó àgbàdo ha owó tó jẹ́ pé owó tó dáa ni ẹni tí ọba láàkọ̀ọ́rọ́ ní máa ń la ọ̀rọ̀ ni láàkọ̀ọ́rọ́. Ah, ọ̀rọ̀ mi sọ láàrin náà àwọn akẹ́lẹ̀ bá ṣùpá bò. láàkọ̀ọ́rọ́ ni máa ń láyọ̀ wọ̀ nígbà tí sàlàyé àdébìlẹ kí sọ sáàdù fáwọn àwọn ọmọ kí ó àdébìlẹ. owó méjì lọ wà so ìtọ́fẹ́rọ̀ mi pé ìgbà míì jẹ́ ìjẹ́ ame ó ló ṣe mọ́nà àfẹ́kẹ́ so hamina bìtì dáṣọ ọgbọ̀n ta fún àǹtí rẹ̀ tó ń bẹ ní kíni lọ́ọ̀dì ànábì ní ọ̀gbọ́n gbọ́ kí ó jẹ́ ẹni tí ó jẹ́ orogún rẹ̀ gẹ́gẹ́ òwe lè sọ òun náà wà ní so ìgbà àwọn ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ pé òsì ni yóò mọ̀ ẹ̀kẹ́ra àwọn lọ́ọ̀dẹ̀ ẹni tó bá jọ fẹ́yàwó níbi kan náà ṣùgbọ́n ìyẹn ọ̀rọ̀ wà ní ìjọba mọ̀gíra òkú ànábì wa lójú sọ́dọ̀ láwọn wà lójú sọ́dọ̀ ànábì òní déédé láti sọ tó lọ́wọ́ sọ nípa arákùnrin àwọn afọ àmì kejì bẹ̀rẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ wípé kíní kan tó wọ ìjọba kan lọ́dọ̀ yàtọ̀ wọn ní ìjọba mọ̀gíra yìí náà méjì nínú àwọn ìyàwó ànábì ìjọba tán.

bíntù Khuzaimah ọlọ́mọ pẹ̀lú ọmọ mọ̀sáàkì ọmọlú ìyá iná ọ̀pẹ́ onídàbíkejì ló ń sáájú àdìmọ́tò àwọn ọmọ àgbọ̀n sọ̀rọ̀ kódà nínú àwọn ọ̀dọ́ tó ní kò lu oṣù tó jágùn oṣù rúrùrú ló ń lò pẹ̀lú àfẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sẹ́lẹ̀ sẹ́lẹ̀ wọn bá fi kádàrá kí ni o tó fi kádàrá ìkùnà. àdùnnú gbogbo eré ìkọ̀ọ̀kan àfẹ́bí ọlọ́run fún mi ní ìròyìn rẹ̀ oṣù lórí ọ̀fẹ́ yìí pé ẹni yóò o tún lè padà bá ìgbà gbọ̀gbọ̀. Tùsùlì ń bá dàda àlìkàtà ní àwọn Kánàdá máa ní wà bá ní. Bó ti wá lo ìgbésí ayé ara rẹ̀ lónìí, ó fi ń di wípé ọlọ́run bá ó pe àwọn ìròyìn ó fi lẹ́ lábẹ́. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين الله ما سبحانه وتعالى ní tí ó bá ti gbogbo ìgbà ní gbogbo àsìkò tó má ti kàrọ ọlọ́run ọba fún báyìí yóò ṣe kọ̀ọ̀dọ́ kórè ọlọ́run sì fi ju àwọn àṣàbò jẹ́nà àtàlàyé àwọn ìlànà ibi tí a ti wá tó láti ọ̀nà nìkí a lọ báyìí pé tọ́ a sì fàáyé fún ọ yìí pé àbújá ló kó orí ibú yìí ló jẹ́ kó orí ibú yìí orí lọ ó jẹ́ pé oníkálukú gbọ́dọ̀ wọ ẹgbẹ́ ọmọ bá ṣe ọmọ bá rìn ọkọ̀ ìjọ kò rí gbogbo ọlọ́kùn làwọn níbi onílẹ̀ náà bí àrùn sáà nígbà náà wọ́n yìnbọn ọdún kàmí járe sún ọlọ́run làwọn níbi alábàágbé ebú fa ilẹ̀ jẹ́rọ ìbàdíyà yẹta ọ̀wàdù ọ̀wàdùà torí pé ẹ tọ́ bá jẹ́ alábàágbé sí èsì alábàágbé àmọ́ ẹ yí ẹ̀ padà sáyidà tí gbogbo ẹ̀rú ọlọ́run tó sọ àmì ìlú àwọn alábàájẹ́ rẹ̀. náà àjẹsàlàyé bọ́lá wọn ti fún wọn wí àwọn asahabu jẹ́nà ẹ̀mí bẹ́ẹ̀ إن للمتقين عند ربي جنات النعيم ọlọ́run bá wá ń gbàgbọ́ sàlàyé ọ̀rọ̀ àwọn kèbèrè jẹ́ ọ̀rọ̀ wa fẹ́ sọ tàwa mùsùlùmí náà yí pé tọ̀ afẹ́pàdé súnà pẹ̀lú ẹ̀yin mú ẹ̀yin náà dúró déédéé ẹ mẹ́tàbí wọn ọ̀rọ̀ nígbà ni mo ti àfi ìnáwó lọ́mọ ti àfi ìnáwó lọ́mọ jàǹdà àti màáyé. ọlọ́run bá ní àlùjẹ́nà tó jẹ́ àlùjẹ́nà ìgbàdùn ń bẹ fún àwọn mùmìnì. inna lil muttaqina inda rabbihim jannati na'im. afanajalul muslimina kal mujrimin. afanajalul muslimina kal mujrimin. tẹ̀síwù ti bẹ́ẹ̀ àlùmọ̀tìwù àlàáfù yìí pé àfànàjálù mùjìrìmí kal mujrimin nítorí nínú ọdún lábá tàbí ìdílé àwọn lábá máa ń lò nìyẹn ṣùgbọ́n ní mímbà lágọ̀tì kùrán ọ̀fọ̀sọ̀ ha nígbà tí bẹ́ẹ̀ kùrán sí ọkọ̀ kọ́kọ́ ìdàgbẹ́ ní àdákàwé ó yàtọ̀ ọwọ́n afanaji alùmùsùlùmí kálùmùjìrì. afanaji alùmùsùlùmí nà kálùmùjìrì ó ní bàbá ọmọ tani mo jọ ọmọ ni ó jọ bàbá ní jọ ọmọ ti yí àbànájà lórí mùsùlùmí ní mo jẹ́rìí mí. ẹ ti àwọn mùsùlùmí àwọn ni wọ́n níwà tó ẹ sọ àbànájà lórí mùsùlùmí kàlùmí. tẹ́ ẹ máa fi àwọn kò kí àwọn èèyàn búkú yìí ẹ fi wọ́n jọ mùsùlùmí asùn àwọn àwọn ọba wa lo bàlágọ̀ ó ní afanajà lóni mùsùlùmí ìnàgà lè mú jèrè mí. afanajà lóni mùsùlùmí ìnàgà lè mú jèrè mí. wọ́n tẹ́ ẹ fi ما لكم كيف تحكمون ما لكم كيف تحكمون ọlọ́ni irú èrò wo lẹ́mọ irú èrò wo nìyẹn ọmọ bíi mùsùlùmí ẹni ọlọ́run ọba tòótọ́ lẹ́mọ bíi àlẹ́mì wọ́n lè wà níbi. ما لكم كيف تحكمون ọba ní irú èrò bú wo nìyẹn ìdájọ́ wo irú èrò wo lẹ́rù lọ́kàn rẹ̀. أم لكم كتاب فيه تدرسون. wọ́n ní àbí àìmọ́ tàbí Ǹjẹ́ tí nàkẹ́ ń bẹ tẹ́ ń kà sẹ́pò ló ń sọrú àfiwé ẹlẹ́lọ́ yẹn fún yín? Ìnálẹ̀kùn fi ìlà máa dàgbà ìyàrá. Wọ́n á jẹ́ pé láti inú fúlà yẹn fúra yín lẹ wá mú un tó wù yín mẹ̀gbẹ́ ẹja tó sọ eléyìí ẹ̀ka tó sọ ilé ẹ̀ka fi náà fún ọlọ́run ọba ní ǹjẹ́ tí náà kan ń bẹ tẹ̀ ń ṣe àbàyọ àwọn tẹ̀ ń sọ ilé nínú ẹ̀. amúlẹ́kùn máa ń máa ń nù náà lẹ́yìn náà bàálẹ̀ bá tó lè la kìyàmà. àbí amúlẹ́kùn alẹ́ náà imán àì òwú òwú àbí àwọn ọlọ́run ọba ti bá yín gbé àdéhùn kọ̀ọ̀rọ̀ kan. Bàálẹ̀ bá tó nílá yóò mìíràn kìyàmà. Ó ti àdéhùn yẹn ń bẹ láàrin àwọn àti tó wá jẹ́ pé àdéhùn yẹn lẹ́ ṣiṣẹ́ tọ̀. ìnáná kan lábẹ́ẹ̀dẹ́gùn. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ àdéhùn yẹn ìwá ni ń lọ́kẹ́ àyín jẹ́ pé ilẹ̀ tí wọ́n ń gbèrà jọ òjò bẹ́ẹ̀ sọ́mà lọ. ìyẹ̀dẹ̀ tó jẹ́ pé ẹni sọ tó wà wù mí bàbá mi wá. ọba ó ń wọ́n léèrè ọ̀gbìn kọ́lù ìfẹ́ ọ̀gbìn Sàlìhùn ayùhùn bìláàlì kàzà. Sàlìhùn màdájì bá wa bí wọ́n. Ayùhùn bìláàlì ni àyà rẹ̀ lebi ṣe òtún lè. Tí ó wàá jáde wá a fi yẹpẹrẹ òtún lè. Ayẹpẹrẹ ń tí àti wọ́n lẹ̀. kan di. gbogbo

ǹjẹ́ nìkan tí ó tún ṣe bí iṣẹ́ náà wà nínú yín ọ̀dàbí olùkọ́ ọmọ ẹ̀ka tí wọ́n dalẹ̀ ìwé ìmọ̀dàlẹ̀ ìwé kọ́ láti tà ọmọ ẹ̀ṣẹ́ gbà ìjọba ọmọ ìran wọlé akọ̀lẹ́kọ̀ ọmọ akùnta sì wọ́n dọ̀kọ̀ tó ń tọ́tẹ́ tí mo mú wálé ìwé láti bá gbé láti ẹ̀mí nípa bẹ́ẹ̀ ṣe wọ́n pa ọ̀pọ̀ ẹ̀kọ́ wà lórí nípa ẹ̀gbẹ́ jẹ́lẹ̀ ó ti gbogbo àwọn wọlé ìwé wọ́n nà ọmọ lọ làwọn fòlì bí ọ̀sẹ̀ bíi méjì tó dábàá sùkúù báyìí

tí ó náà sọ pé ó níbi òun ti mú òun lọ́pọ̀lọ́ àdéhùn mi láàrin àwọn àtọ́lọ́ kò sí ìjọ́sọ ilẹ̀ ìṣó mẹ́. ayùhùn bìlá àlìkàzáyìn aliyatun bí ṣúrọ́kà ìkan bí ṣúrọ́kà ìyìn ìdánù sọ́ọ̀dẹ́gbé. àwọn ni a máa bí làhùn ṣúrọ́kà àbí wọ́n ní àwọn tí wọ́n gbẹ̀mí lé tó jẹ́ orogún pẹ̀lú ọ̀rọ̀ àbí àwọn òòtà. Fàlìyàtú bí ṣúrọ́kà yìí. Ẹni wo lọ mú àwọn òòṣà wọn wá? Kàánú sọ̀rọ̀ ní kí. Ọmọdé pínlẹ̀ òótọ́ ni ẹ̀ ń sọ ẹ̀pọ̀ sáyé jáde. o sáré kó wá ṣe kí ni kó wá máa dìpẹ́ǹdì lórí àwọn ọ̀dà ìsọ̀ yìí kó wá gbà sọ pé gbogbo ń sọ nípa rẹ̀ kó rí pé ọlọ́run bá ó ọ̀rọ̀ ọkùnrin náà ó sì kí gbogbo ẹni tó bá fẹ́ máa ṣe bẹ́ẹ̀ náà tó fi ọlọ́run tó bá ta kò fi ọlọ́run ọba ọlọ́run ó fà gbọ́ ìtò mọ̀ ní ó gbòòrò ara rẹ̀ ó gbòòrò ara rẹ̀ gbogbo tí wọ́n ti fẹ́ǹda rẹ̀ gbogbo ẹ̀rọ sọ́ọ̀bà ni wọ́n lò wúra ọ̀rọ̀ àwọn kíni ó dà rẹ̀ ni tí hasabunu sábì ó ní hasabunu sábì ti gbú kan náà lábáárí nínú àwọn tó máa ń ta ọkọ̀ sọ pé ó lẹ́mọ̀ wà ní alápẹ́jẹ́ ni mo láyé sáyà máa ń àbò سليم ليس يعرف من أبوه بقي الأم ذو حسب لئيم بقي الأم ذو حسب لئيم بقي الأم ذو حسب لئيم سليم ọmọ àlè. láìsà ya rí fún mọ́ náà bú kílẹ̀ ń da kílẹ̀ ń bá àfọ̀rọ̀ sí ọmọ bàbá tó bí. kàǹgbé kábúrò kọ́ máa lè lóṣù lọ́yẹ títẹ́ ọmọ àlè lọ. wọ́n ní ọmọ àlè lọ wọ́n náà wò ti wá gbọ́ níjọ́ ẹ ẹ májọ́ màlẹ́ mọ́jọ́ ọ̀hún jẹ́ màlẹ́ lẹ́nu. ọmọ láìsà ya rí fún ọmọ àbúrò. ọmọ ìpínlẹ̀ ṣé má pè lọ́ màlẹ́ wọ́n ti bú ìyá rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni wọ́n máa lágbájá ọmọ àlè ni wọ́n ti bú màmá rẹ̀ wọ́n wá kó tó ń tẹ̀sẹ̀ bàbí yóò lè mú mi ló hásàbẹ̀ là í mi. bàbí yóò lè mú mi ló hásàbẹ̀ là í mi. bàbí yóò lè mú mi ló hásàbẹ̀ là í mi. là í mi là í mi. bàbí yóò lè mú mi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ìyá rẹ̀ aṣẹ́wó ni. وحفظ اللهيب بقي الأم ذو حفظ اللهيب ẹgbẹ́ ẹni akọ̀lọ́ máa lè kó nílẹ̀ tó ṣe tọ́ka sí ìrẹ́ tó yẹ bẹ̀rẹ̀ lójú wa tó káàdì tó ṣe rárá wọ́n ṣe àgbàǹdà sókè àmọ́ subhanahu wa ta'ala ọlọ́run wa ni yawma yaqulu shafa'a an saqihi. ويدعون إلى السجود فلا يستطيعون يوم يكشف عن ساك ويدعون إلى السجود فلا يستطيعون خشية أبصارهم ترعبهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم صادقون. Ẹ máa wo ìmọ̀ Kùrán àti ọ̀rọ̀ Ọlọ́run bá bó ṣe pàtàkì tó sẹ́wọ̀n bó ṣe yí pé àfọ̀nẹ́jì alùmùsùlùmí. àfọ̀nẹ́jì alùmùsùlùmí ní àkálímù òjèrè mi. ẹni ní ìwà ń bẹ pé ayé nìyẹn ó ti sọ̀rọ̀ ayé ó wá fẹ́ sọ bí ìyà tó sì wà láàárín àwa àtàwọn kìbúrẹ́lì kìyàrá. ìyá àwọn ọjọ́ wo ni sọ fún mọ̀ pé kí ni yàmọ̀ yóò ṣàbù bá bá délẹ̀ ọjọ́ ti yàmọ̀ yóò ṣàbù. ìrìn pé ẹ mọ ìyàtọ̀ láàárín mùsùlùmí àti mùjìrìmí lọ́jọ́ tí. ìyá ọmọ bèrè pé kí ló ẹ̀dùn yàwó mọ̀ kí ló fún un fàjà òbí ẹ̀rẹ́ kí ló fún yàwó mọ̀ ní fàtíà ebi yàwó mú lọ bá pé ìtìdá abẹ́bẹ́ àyàn nínú ẹ̀wò ẹni ló gbà dáadáa o kí ni fàtíà wá wá dé àwọn ọ̀nà àbíkí lẹ́yìn àbíkí lẹ́yìn. yàwó mọ̀ yóò kí sọ́ọ̀bù yàwó mọ̀ yóò kí sọ́ọ̀bù hàn sáàkì wáyé dé àwọn ìlà sojo ìbàdàn ìlà sáàkì. kàánà sàá ilẹ̀ yẹ́sàl mẹ́ta ó dá ìjẹ́ lẹ́jẹ́ ní tiẹ̀ nìkan bẹ tó wọ́n bèrè pé ìgbà wọn láwọn mọ òfin láàrin àwọn àtàwọn kété yìí àjọ ń bímọ láyé náà ni àjọ ń kọ́lé láyé náà ni àjọ ní mọ́tò láyé náà ni ó dà wọ́n tún lọ níjù àlọ́. ọlọ́run ní bàyẹ̀ lánàá. sọ̀gbẹ́ yáwó mọ̀ fi yáwó mi nìyẹn sọ̀gbẹ́ bọ́ọ̀fù nu. so yáwó mọ̀ ikú sẹ́fọ̀ sáfìn wọ́n dí àwọn ilà sódò dèbàlá ẹ̀ sọ́dẹ̀ ọ́. yáwó mọ̀ sujud fala yastati'un. ọlọ́run jọ tẹ́ rí yàtọ̀ ìyàtọ̀ tó dọ̀pin tẹ́ rí ọjọ́ tó lẹ́kọ̀ọ́ yóò ṣàfù àǹtà àkèrè. ìyàwó yóò ṣàfù àǹtà àkèrè. ọkọ tó yẹ pé àṣìdàtú ìlágbára ti ti ọkọ tó yẹ pé ìlágbára ti ti ọjọ́ tó lé ọjọ́ ẹ pé ọkọ̀tọ̀ pé yìí tí ọmọ ẹ̀ṣẹ̀lẹ̀ níjọ́ nínú ilé koko kò sí nta lè fi jọrọ ẹ̀. yẹ ọmọ èyí kì í ṣàpò ẹ̀hún ṣáájú wáyọ̀dẹ ọ̀nà ìlà ọlọ́run àwọn wọ́n yí pé ayé rí ẹ wá máa fi orí balẹ̀ fún aláàlẹ́ pẹ̀lú àwọn èèyàn anisaku Allah subhanahu wa ta'ala kò jọ tí wá nígbà tá a ti mẹ́sàn nípa àwọn àkọ́rí ìdáni sọ̀rọ̀ jẹ̀má nípa ọ̀sẹ̀ pé ọlọ́run bá ní àwọn ìròyìn kan ó kan ló papọ̀ al-ittifaqu fil ism laysa bil ittifaqi fil musamma hadhihi al-qa'ida ó kọ́ ló papọ̀ kó sọ pé tòwá sọ pé àbí ìsí àìlẹ́ ìgbé ojúbu tiwa àti tọ́lọ́run ara mọ́ fi jọra wọn. ọlọ́run ọba yóò ṣí gàgá kúrò wàyúdá ọ̀nà ìlà sòjó wọ́n mọ̀ wá pọ̀ wọ́n pé ẹ wá forí balẹ̀. Fàlà yà sàfihàn. Agbára wọn ò ní ká ìforí balẹ̀ níjọ́ náà. Báyọ̀ tẹ̀sẹ̀ ọ̀hún. Wọ́n nílé ìforí balẹ̀ fún ọlọ́run. Ìyàwó máa yóò fi ṣọ́ọ̀bù ọ̀hún sọ́ọ̀kì. Kí ló fà á? Àdìyàzọ́ ìwú mi ń dín ìṣẹ̀lẹ̀ àmì. Ayé ń bí ọlọ́run nígbà forí balẹ̀ fún wọn láwọn olè forí balẹ̀ fún ọlọ́run kí ni wọ́n forí balẹ̀ fún. Ẹ tó wá dẹ̀ kìyàmẹ̀ wọ́n fẹ́ níjọ́ tó ní pé ìbẹ̀rù gbogbo tí wọ́n rí lọ́jọ́ kìyàmà yẹn ó pọ̀ ju kẹ́ni kó sọ pé ìtọ́lọ́sẹ̀ òun ò ṣe lọ́mọ kò ní ṣe ṣe fún wọn ayé ń bí wọlé àwọn òfúrí kalẹ̀ fọ́lọ́run níta ayé bọ̀ ní tàbí kẹ́mẹ̀ ó wù wọ́n fọ́lọ́run hàn náà. ìyá ọmọ ayọ̀ kí fàlà yà sàfihàn fàlà yà sàfihàn. láyé sàfihàn lágbára wo ní gbé àwọn kẹfẹ́rẹ́ àti àwọn mùnáfìkì lágbára wọn ní gbé. ọ̀ṣìyàtọ̀ ni a fi sọ́ọ̀rùn tàràkùn sílá وقد كانوا يدعون إلى السجود وهم صالحون خاشعة أبصارهم níjọ́ náà lọ́yìn tí wọ́n rí tó ń tó lè Kọ̀ṣíẹ́ta ni àbísọ̀rùn. Bẹ́ẹ̀ hakùn bílà ah sẹ́ni tó ní Áfíríkà ìlàyé dáadáa rè á lọlẹ̀ lónìí. Wọ́n àkọ́dí. Ṣé má ti afẹ́ mọ́ ẹ lọlẹ̀ mọ̀ di àtẹ̀yìn mọ́bì fún ní tí wọn ò fi lè ṣe bẹ́ẹ̀ ni pé kọ̀díkánù wọn ò ṣe àtìpé wọn yẹn wọn ò ṣe ọwọ́ á rí ìmọ̀ lónìí ọkọ̀ ṣe tàbí sọ̀rọ̀ ojú wọn ìbẹ̀rù bí ìbẹ̀rù bójú dé bá rí wọn lónìí. ọ̀rọ̀ kò sí la wọ́n ti wọ́n ti wọ́n ti ìbẹ̀rù ti mú wọn bí pé wọ́n ti yẹ pẹ́rẹ́. pàtàkì kánú yóò dé àwọn àìlà sùn yóò dé wà ó sàlẹ̀ mọ́. àbọ̀ àwọn àbíṣe ìrọ̀lẹ́ kọ́dẹ́rì kọ́dẹ́rì àná nínú àdìsáfà mọ́ bùkárà àti mùsùlùmí dáa. wọ́n yà wọ́n yà

wọ́n ti ẹ̀fọ́rí kẹlẹ̀ báyìí yọ̀ọ́ kọ̀mọ̀ yìí báyìí ẹ̀ kí n tà sọ wọ́n ti ẹ̀fọ́rí kẹlẹ̀ báyìí yọ̀ọ́ kọ̀mọ̀ fẹ̀yìn nílẹ̀ yọ̀ọ́ kọ̀mọ̀ fẹ̀yìn nílẹ̀ yọ̀ọ́ kọ̀mọ̀ fẹ̀yìn nílẹ̀ àdìsí Bukhari àti Muslim yìí wọ́n sọ wípé akọ̀dùká ló yóò dé àwọn ilẹ̀ sí i. ọ̀kọ̀dì kọ́ sí ẹ̀tọ́ ni abẹ sọ́ọ̀rù sàràgùn sílá wàkọ̀dì ká ló yóò dé àwọn ilẹ̀ sójú ìwà ó sàlẹ̀ wọn. ومن يكذب بهذا الحديث àti gbogbo ẹni tí bá ń takò Al-Kùránì fi mílẹ̀ pẹ̀lú wọn má sọ pé ó fẹ́ dá sáàrin wa. سنستدرجهم من حيث لا يعلمون ọlọ́run ní àwọn ọlọ́sàdẹ sọ̀tẹ̀lẹ́jọ́ ọ̀hún mi láì tó láyà àlámọ́ ọlọ́run ní àwọn ọlọ́wọ́ bá á jẹ wọn níbi tí wọn ò gbé lérò ayé mi láì tó láyà ṣòro. tó o má gbé sọ́kọ́ bẹ́ẹ̀ gbìjà ọlọ́run ọba jẹ́ kó ta kọ̀ọ̀kan àìsàn ẹni ọba ti takọ̀ ọlọ́run dáàbì ní fi mí lẹ̀ dáàbì dáhùn. wà á máa ń yọ káàdì bùbí ha sálẹ̀ àdìyí. ọlọ́run náà ló mọ tó ń ṣe fún wọn. sọ́nà sàdé rújú mi ní àìbùlà ayà làwọn. wà ń lè làwọn. wà ń lè làwọn. iná káyìdì máa bí. ẹni ọmọ òkú à ah, ọlọ́run tó ń bọ̀ wọlé nígbà tó lọ́nà tó àná bí ó fòun lẹ̀ fún wàrà o ìhà rẹ̀ tán ó fi yẹpẹrẹ wọn gbà. èmi ni mo mọ tí màá fẹ́ ṣe. wà á ń lè ọba ní ìmọ̀ wá ń lè làhùn ìmọ̀ fún wọn ní àwọn nǹkan ọ̀rọ̀ nígbàdégbà. Ìnà kéèdì màtí. Mò ń jẹ mi. Ẹ̀dẹ́ tí mò ń jẹ sí ẹ̀dẹ́ tèmi bọ́ nínú ẹ̀. pé ó ṣe ń takò tọ́lá ọ̀sẹ̀ pé ya So yóò máa ló máa lékún. Àǹkà náà Ó kò

ẹ̀yọ̀ kan ọlọ́run bá gbálábò sí ìmọ̀ ọlọ́run agbálábò ọ̀gọ̀dọ̀ ẹ̀mí wọlé ètè kú ni ẹjọ́ máa ṣe lọ ẹjọ́ máa ṣe lọ mò ń wò yìí kékeré rẹ̀ yóò tó fún ní nǹkan pé nà hàn tẹ̀lé pé abara ń dùn ọ̀rá ẹ̀ tọ́lọ̀ tó sọ́sù wọn bá wá kú kàfàrà ọlọ́run wà gbé tí wọ́n wà dé tí ẹ̀yin gẹ́ ọ̀bà káàánú ẹ wà tí àwọn tí ní fìlà ń tó ṣe ṣe ṣe tí mo sá kọjú padà tó rọ́ǹbà náà ìnìkan àti ìtàfìlà àwọn ọmọ náà àwọn òmùmú nìkan ṣé o bí lọ à ń sẹ́mi ọlọ́ngọba àhá ìwọ ló fún fìdá ọ̀nà ní gbogbo tí fi sagbára ó sì fi ń nu àwọn èèyàn kọjá àwọn èèyàn gbọ́ tí a. ربنا اتمس على اموالهم واشهد على قلوبهم ولا يؤمنوا حتى يروا العذاب الحريم ó yìí wọ ọlọ́run dákun gbogbo owó dúkìá yìí bá ń parẹ́ tẹ́tẹ́ mi ẹ̀ wá lé torí kí ló tẹ́ fi dúkìá mi ò lé tọ́pọ̀ tẹ́mi rẹ̀ ọ̀bá lé tí dúkìá bá ń parun ó lè ó lè à ṣe é kí mo sátà ń takò ní wọn láti dé ẹja àpọ̀ yá tó bá ti tú bá Musa mọ̀ wípé ọlọ́run ó tún gbà lẹ́rú mi. àwọn ànábì ọlọ́run wọ́n máa dúrà ṣe tó má ti fẹ́ẹ́ fìyàn gégùn náà kò lè bọ́. sọ pé ó kú mọ̀ sẹ́sẹ́ ọlọ́run pé bí ó fi rán lóṣèlú dalẹ̀ tó yìí tó ṣe dalẹ̀ láàmú tó yìí tó bá jẹ́ pé tútú bá ní àsìkò tútú bá wọ́n wúlò ní ọlọ́run ó gbà. sọ pé lọ́sọ̀ pé àà ọkùnrin àfẹ́ ìfọ̀mù ẹ̀kùnrin láhàmọ́ bẹ́ẹ̀ ṣé ní ìsìnlẹ̀ ẹ̀kọ́ wa ṣògbójọ́ ṣe ṣé sì ń lọ́jọ́ ṣẹ́mi ní ti yá ni pé kálọ̀ òtí sun eléyìí kó tó dàsìkò ibi àìkẹ́ mi pọ̀ níbi àjọ ṣe ẹ wọ́n ṣe lára ẹ̀rú tó mọ́sálà jẹ́ àmọ́ ní ọlọ́run ó tún ó ti dé pa ìlọ́fà tó fi jẹ́ pé àní ọ̀gá ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀gá ni ọ̀gá ni gbogbo dáńtà náà tó bí ẹ̀rí ó tó ní tí ànábì náà fi lè fi àwọn ọkùnrin sí gégùn àtàwọn tó dọ́bẹ̀ ìyára tó yìí ṣùgbọ́n ó ní ìdí náà tí ànábì fi mú mọ́ra tó bá wọn ìdí náà àyà tí àwọn àyà tá a tún ní ìdíná tẹ̀lé. wà á ń lè lẹ́hùn ìnàkà èdè máa ti. ọlọ́run máa lo alábòsí la ìwọ́n ọmọ alábòsí bẹ́ẹ̀ lágbọ́jà alábòsí ọlọ́run ò sì máa máa ọlọ́run jẹ́ ni ó ń lọ lára tó bá gbàmú lámìyẹ kó lè fèsì kò lè bọ́ mọ́ ìjọba bó ti gbàmú kò lè bọ́ mọ́. àmùtàtà alùpùpù màjọrọ bàrún ní mọ́gìrọ̀ ní mọ́síkọ́lù. ọlọ́wọ́ bá ní wa nẹ́bì sọlọ́rọ̀ sọ́là. àmùtàtà alùpùpù màjọrọ̀ kọ́kọ́ pé sóun bí wọ́n lè rè owó ní ara ṣé ní pé ìwà nẹ́bì òkú béèrè dúkìá ẹ̀sán lọ́dọ̀ wọn kámọ̀ wàá sọ pé ẹ̀sẹ̀ yẹn ẹ̀kọ́ abẹ́rẹ́ gba rẹ̀ yẹn sọ pé báyìí ní amtẹ̀sí alùm àjọ àmì àbọ̀ mi wọlé nìkan sọ́nà ọ̀nà bèrè bá wọn sọ̀rọ̀ ó ní amtẹ̀sí alùm àjọ kéékù ṣe ló wàá sí kéékù ṣe pé òun bẹ wọn léèrè dúkìá abẹ́sọ̀kẹ́ fàhún. àwọn mi máa mi mú kíkọlù. tó wá jẹ́ pé gbèsè owó tí wọ́n fún ọ lọ́wọ́ á wúwo láyà àwọn.

adébí ìtọ́nà bá sọ pé kò sí pọ́ìntì kẹ́mọ̀tẹ́ kí ni o. ogun ọlọ́run ó ń ń ọlọ́run tó bẹ́ẹ̀. ajẹ́ pé àwọn èèyàn bi àfáà yìí pé gbé fún ọ nínú mọ̀ níta ò ń sọ àwọn èèyàn ń wá bi àwọn náà. ẹ ọlọ́run ti lẹ́kọ̀ọ́ ìlú àwọn tí mi mọ́ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ tí mọ́ Sọ́rọ̀ bá sọ. Àdánná làdínà òrùsìlò ìlẹ́yìn wálá nà sàdánná lùmọ̀sọ́bí. Sọ ọlọ́run ọba yóò bí kó wá. Sọ ọlọ́run ọba ní ṣé wọ́n ń takò wá, nẹ́bí wọ́n ń ṣe kúfùrù, wọ́n ń ṣe àìnáàtì wọ́n ń ta kó tó gbé wà lẹ́yìn tún béèrè kẹkẹrẹ wọn. àmọ́ ẹ̀ ń dá àwọn ọmọ ilé ọkọ ẹ̀bù bá wọn yá kìtùbù. àmọ́ ẹ̀ ń dá àwọn ọmọ ilé ọkọ ẹ̀bù bá wọn yá kìtùbù. àbí wọ́n ti rí ẹ̀rí máa jẹ́ mi sótó jẹ́ ìmọ̀ kọ̀ọ̀kan kẹta ti kọ́ lẹ̀ wípé bẹ́ẹ̀ bá ba ayé jẹ́jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí jẹ́jù kẹ́ tàbí ẹ̀rọ wọ̀ bíi pé ọmọ tẹ́tí ọmọ gbọ́dọ̀ wọ̀rí kóòtù ìdánwò gan-an ọba àti táwà níjọ́ náà kọ́ ọkọ̀ oríṣiríṣi o orúkọ kákẹ́mọ̀ pọ̀ ọ̀sáàtò kí ni o ọ̀sáàtò ní ìwé tí a kọ́ ní mọ́tò tó wù wọ́n àwọn bẹ́ẹ̀ lọ́kà àríkọ́ ní ẹ̀rọ ẹ̀yìn kí ni ẹ̀rọ ẹ̀ka lọ ẹ̀mọ̀ mi ò lè kò yé yín nílé gan. àmọ́ ìdá wọn lè dọ̀ ìbò òun yà jùbú. ọjọ́ bọ́ gbogbo tí wọ́n tẹ́ gbogbo ó lè tó báyàn lẹ́yìn jẹ́gbé òtọ́ ti ẹ̀mí ìgbówó lọ́wọ́ wọn ìṣègbà lọ́wọ́ wọn tó ti lẹ́yìn òtútù kakùá wọ́n ń gbógun tí à ó ń gbọ́n táwọn ẹran ní fásibẹ̀. fásibẹ̀ lè hùkìmì rọ́bìkà. mọ́wàá aṣọ kan fẹ́ bínú o wàlá takùn kàṣọ ìbílẹ̀ ọmọ ní fọ́sílẹ̀lẹ̀ fúnpẹ̀ rọ̀bíkà ìwà nẹ́bí ma wá mú ma ní àtẹ̀mọ́ra fún ìdájọ́ ọlọ́run ọba rẹ nínú sùtá tí wọ́n bá fi kọ́. wàlá takùn kàṣọ ìbílẹ̀ ọ̀hún. mẹ́jà gẹ́lẹ́ bí kàṣọ ìbílẹ̀ ọ̀hún. ẹni tí ó bára rẹ̀ nínú ẹja. àrẹ́bí ọlọ́run ọba náà àrẹ́bí wa yúròsì àìsàn sọ̀rọ̀ ọlọ́run sọ fún ànábì yìí pé mẹ́ta gẹ́lẹ́ bí ànábì kan. wọ́n lọ tẹ́kùn kàṣọ ìbílẹ̀ fúd. ẹ̀kọ́ ń bẹ níbẹ̀ wípé àkọ́kọ́ ni wípé àwọn èèyàn kẹ́lẹ̀ ti mẹ́gbẹ́ ẹ́ á sọ nínú ànábì inú sùúrù ẹjẹ́ ànábì rẹ̀ àgbà dáadáa yàrá àti wípé kò tí ẹ̀ ní àwòkọ́ ní lọ́ba tó da ara o tó bá wọn sọ bẹ́ẹ̀ o kódà ìgbà tí ànábì ní ìbẹ̀rù pé ó lè ó sọ fún wa yí pé tán láyé ń bá gílé ahadin an yaqula ana khayru min Yunus bin Matta abìlẹ̀gbọ́ kò lẹ́tọ̀ọ́ fẹ́mi kẹ́kẹ́ wọ́n sọ fún ọmọ ẹ̀kọ́ yí pé mo lóore ju ànábì Yunus lọ. ó ń sọ ìyẹn tàwágbọ̀ àmínú kọ́ bá jẹ́ kí àwọn yóò máa rò ó ti rà ọ́ agbẹ́rẹ́ kẹ́lá àfẹ́pọ̀ òfin wà jọ́ níbi àṣìṣe tó kó sí alayhi salatu wa salam wa nabi yìí rábọ̀ sọ́lá Fàbìrì lè ó kí mi rọ bí ti ń pè wà níbi wà nínú ó ń ṣe dáwà fún èèyàn, bọ̀ tí wọ́n ò gbọ́ ó ń ṣe wàhálà fún ẹ̀jà túṣù yẹn náà túṣù yẹn náà nígbà tó wá di ààrẹ kan ọlọ́run wọ́n sọ fún àlọ́bí inú sí pé àwọn ẹ̀rẹ́ tó ti àti tí gbá wọn gbọ́ náà wọ́n gbọ́ ọlọ́run náà tó sọ ẹ̀ mẹ́rin pé èéfì àjẹ wọn máa bínú sí wọn tó bá jẹ ọjọ́ mẹ́ta òun kí lónìí yàmùlẹ̀ àkàtà lò ká ọlọ́run tó bá jẹ wẹ́ẹ̀dẹ́ o ń pa wọn rẹ̀ tọ́lọ̀ sọ fún ẹ̀mí ó kù ti ah, o fún wa wò ó mọ̀ tọ́lọ̀ jáde sọ bá ń fọwọ́ àwọn ọ̀ ah, kò sí wàhálà mọ̀ owó lẹ pé wọ́n mọ̀ ní àhàwọ̀ àlàpẹ́ ọlọ́run jẹ́ àjíṣẹ́ ẹ̀rọ jẹ́ àdúgbò láti yọrí o mọ̀jì àti faragbá ń bẹ̀ sí àmì ẹ̀wọ̀ wa o iṣẹ́ ìjẹsẹ́ ọlọ́run olọ́gbẹ̀lẹ́gẹ́ gbìjẹ̀ máa àbíká máa bá wọn àfa àbẹ̀lẹ̀ kò fún sàmọ̀jì ẹ̀sìn ṣe ibi ọ́fíìsì sẹ́yìn ń bá lóun ọ́fíìsì sọ ẹ pé tí èèmọ̀ ilé ìforúkọ bá

máa wọ àmọ́ ah, rí àmọ́ ah, rí ah, tí wọ́n lò lè lọ àti dáràn o àti fìtínà rẹ̀ débi fó ti átákù láàrin wa táà sì pé tó sọ òdodo níbo èmi wọ́n ní ọ̀gbá wọlé ha tí wọ́n ta ẹ̀yà ẹ̀yà lọ o tí wọ́n ti pa báyìí o àti dáwọn o tí wọ́n mọ̀ sùkúsọ́ lọ́nà òkú àti sílẹ̀ mọ́ o wọ́n bá kó ra àwọn jáde gbogbo òlu tọ́ba lọ gbàgede ọlọ́run gbọ́ nìkan ó ẹni ọlọ́tí àbílẹ̀ lọ́wọ́ àbí lọ́wọ́ lọ wọ́n bá oṣù kú tó máa ń túbà. ọlọ́run bá ń wò pé àwọn eléyìí wọ́n mọ̀ tí ń túbọ̀ lọ́tọ̀ ẹni ẹni tó wọ́dà ọlọ́tí kò láàrin wọn làá hàwùrọ̀ fúnlẹ̀. ìyìn tó o sanu bẹ́ẹ̀ bí rúùsì àwa lọ ẹ wá wo ìmọ̀ ọlọ́run àbí rúùsì àbò borí ọkọ̀ ojú omi ọwọ́ ọkọ̀ ojú omi pé owó tàbí ẹ̀kọ́ kó kúrò rẹ̀ nígbà bí ọlọ́run dé bá parẹ́ fẹ́ lànà wọn yọ̀wọ̀lá ọwọ́ ọkọ̀ ojú ẹ̀jẹ̀ máa máa ń gbé bóyú tọ́lọ̀ ń bá ti bínú ọlọ́mọ bínú ti wá o ti wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti wá dẹ́gẹ́dẹ́gẹ́ àmì nàbì máa ń ta àhùlùhù tọ́lá tá àmì nàbì máa náà àhùlùhù dákò sànú wa amínú sì wọ ọkọ̀ ojú omi àwọn èyí ti kálukú sì wà mẹ́ ó sì wá lọ lórí omi yẹ́nà kẹ́rẹ̀ ẹ̀dúró ọkọ̀ ojú omi yìí ó ti kú yìí ó sì kọjú ọkọ̀ yẹ nìkan rẹ̀

wọ́n fi wọ̀ ojú omi ọjà yẹn tó fi ẹjọ́ kó ojú omi ọjà bọ́bẹ̀ ojú omi tó bọ́ sí báyìí ọbẹ̀ ní ẹja mo ti dára nu ẹja mi nínú ọlọ́run ti sọ pé ibi ọ̀ ń lọ yìí ibi ó ti wọn ọ̀rọ̀ ń bẹ̀ ibi ó ti kú òkú ìní ó kú òkú ọlọ́run yá takùn ka sọ ibi ọ̀hún. ọ̀sẹ̀rẹ̀ ni ní ń bí ọmọkú mẹ́ta o tí àsìkò ọ̀bà tí ìṣọ̀bọ̀ pọ̀ nǹkan lọ o. Àti tọ́lọ́mọ bá sọ nípa èyí máa ń béèrè ikú bá bẹ ẹni. Bọ́wọ́ ẹni ọ̀bà tí ìtẹ̀kù dàsìkò kan là ṣe

فاصبر لحكم ربك فاصبر لحكم ربك لا تكن كصاحب ولا تكن كصاحب nígbà tó wá bára rẹ̀ nínú ẹja tó fi di sọ́ọ̀bù lẹ́wọ́ sí náà nìyẹn iná dáwà owó ọmọ ti dúró ọwọ́ àwòrán nígbà tó wá bára rẹ̀ àgbáyé mi lélẹ́ o ibi àti ń bọ̀ kẹta ló burúkú burúkú bí ebi sọ̀kún pọ̀ ọwọ́ àmì ọlọ́wọ́ ọmọ ti dúró lẹ́ni tí dọ́nù ayé ọwọ́ ọmọ ti dúró ẹni tí ìbànújẹ́ tó ti gba ọkàn rẹ̀ kan tí ọ̀sẹ́ni tó lè bá ṣí àgbàdo jẹ́ ibi tó wà gọ́ọ̀mù ni kò sẹ́ni tó lè sọ pé eh, ẹni ṣòro tó dé báyìí sọ pé àdámà ọ̀rọ̀ fọ́ọ̀rọ̀ ìdíje mú mọ́ra gbogbo mọ́ra. Láwùlá àwọn tàdá rọ̀kàwù ní mẹ́tò mi rọ́bì. ní láwùlá tàdá rọ̀kàwù ní mẹ́tò mi àánú ọlọ́run ọba ó lè padà bá. lánà bíi tàbí ilé ẹ̀rọ ìwà owó màá fi mú. àmọ́ ayà yẹn ó ní ọ́n dátò nígbà tí iná gbẹ ó so papọ̀ ní. nígbà tó ní iná dá. wà á wà màkìdúm. ṣé nídáwó ẹ̀ tí wọ́n gbà ní wọ́n gbà ayà yóò wọ́n gbà á. ọbẹ̀ ọlọ́run ọba pé la ilaha illa ìlànà sọ ife tọrọ bá díjú tọ pátá tí ó fọ́ nípò tí èèyàn mójútó ẹ̀ mọ́ pé ah kí mo náwó àjẹmára kọ́ báyìí o ah oríṣi àdàrú báyìí o kí wọ́n padà sáré. La ilaha illa anta subhanaka máa lò ó pọ̀ jẹ máa ah, láti la ọ̀nà àbáyọ lórí àwọn ọmọdé tó bá díjú. Àbí ìlú Ṣígbà tó wò pé ah ìlú ẹja mo ti bára mi. Sáyẹ̀mọ̀ pé kò sí mọ́ tó ṣẹlẹ̀ nílùú pápá ọ̀pọ̀ mọ̀rọ̀ táwọn

láwọlá tó bàrá ka ìlú lọ́wọ́lá bàrá ka ìlú ní ìmọ̀tún rọ́bì. ìgbà tí ìgbà tí ìdẹ̀ra ọlọ́run àìkí ọlọ́run tó wá lè bá pẹ́ ọ̀dà mo sì fẹ́ tu ọ́ lẹ̀ ọlọ́run wá ní kí ẹja yẹn kọ́ lọ pọ̀ ọ́ lẹ̀ sí àlàárọ̀. lànà bíbá ìbílẹ̀ àárọ̀ ọlọ́run kọ́ lọ kọ́ lọ pọ̀ lẹ̀ sí àyè yà ààyè tó jẹ́ pé òkú olè ni kò sí igi kò sí gbogbo ẹ̀ tẹ̀dá lọ níbi pápá ọlọ́run wọn tí èèyàn bá ṣàfihàn ọlọ́run tó lè bá tàbí tàbí làárọ̀ ibẹ̀ náà ni kò bá jẹ sí ẹ̀yẹ̀ mẹ́ja ó débi kan òde kò ní jọ́ jẹ ilé tí mo ṣe àyè rọrùn bẹ́ẹ̀ ó dé bẹ́ẹ̀ òde tó jẹ òde tó lè mu ebi ewé fi mi ibi tí ẹni tí lẹ́lẹ̀ tí wọ́n lẹ́jẹ̀ máa ẹjẹ́ jígbé tẹ́tẹ́ gbé lọ fún bí ọdún méjì ó wá ń sọ fún àwọn bàbá rẹ̀ lákọ̀ọ́lára pé àbàyí já sí àbàyí já sí kìlómítà fáìfù tọ́nà sẹ́yìn náà ẹni ilé ìkọ̀kọ́ já gbági o wọ́n wá já sí dáadé wọn ìbí tí wọ́n bá rí nǹkan tó ìsànú rẹ̀ ṣe ah. wọ́n sọ bẹ̀rẹ̀ ìrìn àrègbè àyọ̀ sọ bẹ̀rẹ̀ wọn náà kúlẹ̀ lórí mọ́nà sáfì lọ́kàn máa lọ́wọ́ ẹni pé àwọn ẹ̀kọ́ náà bí náà bẹ́ẹ̀ jọlé ó kú táwọn rí ṣe ẹ̀kọ́ tẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ ìwé oúnjẹ wọn ti gbé ní ẹ̀ńtẹ̀sẹ̀ nígbà yẹn wọ́n tẹ̀lé tí ì bá ti àánú ọlọ ibi ẹjẹ pọ̀ sí yẹ lànà bí ìdàbí làárọ̀. lọ́lẹ̀ ẹ̀ńtàdárọ̀gàwù ní mẹ́tùmí rábì. lànà bí ìdàbí làárọ̀ ìyàwó wà máa bí wọn. yọ̀ọ̀kà wà ń bẹ̀ náà ẹni lẹni tẹ́ pé kò ní rí ìyẹn kẹjọ kọ́ máa búra rẹ̀ lọ á sì máa sọ̀rọ̀ ẹ̀ lábùkù. ṣé ah ó lè sá pọ́ọ̀lù ah ó lè fi lóhùn fi mo rí ìgbìmọ̀ bá bára bẹ̀rẹ̀ ọlọ́run bá ní ṣùgbọ́n tí àánú ọlọ́run ọba ó lè bá. pàṣípà bá rọ́pù gbàjà lẹ́rù ìyá sọ̀rí. ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba pàṣípà bá rọ́pù ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba fà á yọ wípé tọ̀ èèyàn wa náà ni ọ́ ẹrú wa náà ni ọ́ àníbì wa náà ni ọ́. Bájà lẹ́rù mìíràn sọ̀rí. Ẹni lọ àwọn ẹni tá a fa lẹ́tà ni ọ́ àlùmọ̀títàbà. Ẹni tá a fa lẹ́tà ó sì jẹ́ kẹ́yìn àwọn ọmọ rẹ̀. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين أنا النبي صلى الله عليه وسلم ما سبيل صاحب الحوت ما كاجو ما غراطا ما جاكي انتا وكي بلين سيكو بيو رياكتي قدالا أوكم كيف قلنا ننتهي فوجو صاحب wá gbọ́ nípa rí o. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم àwọn kèfèrí wọ́n pè ọ́ wèrè wọ́n pè ọ́ lópìdá wọ́n pè ọ́ nígbà gbogbo ẹ̀ la fọ́ ọmọ níbẹ̀ yìí ṣùgbọ́n lọ́ọ́ mọ̀ pé ó tán lẹ́nu ní kọ̀ọ̀tàn kù. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم ọlọ́run bá ní àwọn kèfèrí tó wù wọ́n tó kù díẹ̀ kó ṣẹlẹ̀ sí wa ni wípé làyúdílé fún wọn lẹ́kàbí àbẹ̀lọ́rì fi ojú wọn wọ́n fẹ́ fi hàn lè mà. fún àwọn ojú burúkú lódodo ni wọ́n wà lódodo ni wọ́n wà àádọ́lọ́lọ́hùn mi bọ̀. àwọn ojú tó jẹ́ wípé wọn kì í rí nǹkan tó dáa àti nǹkan yóò bàjẹ́. lọ ìzìlì kún kàbí ẹbí sọ̀rí yìí. láyé zìlì fún kàbí ẹbí sọ yìí. ọ̀rọ̀ bá ní ó wu àwọn kèfèrí bẹ́ẹ̀ tí ẹ bá ṣe àánú ọlọ́run àti dáàbòbò ọlọ́run lórí rẹ̀ ànábì nígbà tí wọ́n sọ tẹnu tán tó ìwọ àtẹyẹ ọmọ ìpínlẹ̀ lágbájá ẹ̀yẹ tí ò dání kò nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ tí ò dání mọ́sọ nípa rẹ̀ ẹ̀wọ̀n apárí ẹ̀ àbí ẹ̀rájọ́ ń ṣe ìfẹ́ mùdámọ́lá ojú síra yín ó tọ́lẹ́nu ni ó funfun ìran so tó o bá kí ẹ sára tó bá wò pé àkó títí àwọn ọ̀tá ti fẹ́ ibi tí ó di fún ọ lè mọ̀. àwọn bàbá wa ní yorùbá wọ́n ní bí alọ́ọ̀mù bá ti fò tẹ́ ẹni ẹni wọ́n ní kò ṣe kí ni àwọn àgbà tó wá ní ká ṣe kí ni káyà sáfún ní àìmọ̀kárẹ̀ ẹ̀ẹ̀mọ̀kárẹ̀ wọ́n ní bọ́lọ̀ ń bá ti fọ̀ dá ẹni ẹni kò lè pani mọ́ àwọn kan àwọn àpárá torí wípé kò lè pa ọmọ tó bá tún wá ń yẹ fanda lójú ẹ̀ kò lè pa ọmọ pẹ̀lú dànù kò lè gbọ́ ọmọ pé ah, àwọn àhá ẹ máa tó bá yíyanjú ẹ̀ ṣùgbọ́n àwọn àdámọ̀ ẹbú kan bẹ lára rẹ̀ tó lè fi bàtà yé rẹ̀ jẹ́ ọlọ́run bá ní wà nẹ́bí sọlá ọ̀sọ́lá. wàyẹ̀ káàdùn lẹ́bí àgàbàrú làyọ̀ sílẹ̀ kún lẹ́kẹ̀rẹ́ àbísọ̀ yìí. wọ́n bá fi ojú wọn. àwọn ojú tó pé tí wọ́n bá wó yẹn báyìí bá fi ojú yẹn ṣe ọ́ ní tùtà ó lè wo ẹ̀ka rẹ̀ ó ó lè wo ọ̀yàn ẹni tó rẹwà kó sì bu rẹwà táwọn ojú náà sọ ọlọ́run bá ní wọ́n fẹ́ fojú yẹn ma ọ́ ṣé mọ́ ẹ wo ètùtù bá wà ní a fi ń lé ọ láyà wà وَيَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ Aya jama pé ojú burúkú ń bẹ jama al-ayn haqqun walau kana shay'un sabiqa al-qadar lasabaqathu al-ayn. Àwọn ènìyàn ojú burúkú ń bẹ o. Ká ní kankan ń bẹ tó máa ń gbọ́dọ̀ kádà rà ní. Ká ní ó wà pé nǹkan lè sáájú kádà ní ojú burúkú náà wá sáájú rẹ̀. Bọ̀ kò sí ní tó sáájú kádà rà. Ìjọ́ náà ti mú wọn náà nù. Pé kò sí nǹkan kẹ́ Làmá sámi ó sí. Wọ́n ní à ń pàdé bí ní wèrè pẹ̀lú ẹnu. Ṣé rí àwọn ọ̀tá? Ọlọ́mọ fọ́tà lágbára lórí wa o. Tànú ra dọ́kọ̀ sí ẹ̀bí ọ. Inú àwẹ̀ la wà yìí. Gbogbo àwọn ọ̀tá wa pátá bọ́ọ̀lù ìrọ̀rùn wa bá àti nà. Ọlọ́run bá wa ṣe wọ́n bí àwọn àṣà bèfèrè. Ṣé mọ̀ yí pé ọ̀tá kí wọ́n fi ẹnu sátà ẹ pé ìkẹ́ báyìí sáyé rẹ̀ ẹ pè ìkẹ́ báyìí sáyé rẹ̀. èèyàn máa ń ẹ ti wá fẹ́ lẹ́kẹ̀ẹ́ wọ́n ṣẹ̀nu lédè síbi wọ́n wà lọ máa ta òkú àtẹ̀yìn sọ. ìjọba ti bá nàbí nà ẹgbẹ́ ọ̀dà wọn náà ká fẹ́ pèwé màá ń dákẹ́ o àmọ́ àwò kódà rí náà olùkọ̀tọ̀ tó ní àwọn kẹfọ́rí ti ṣe rí tí wọ́n lọ wá àwọn olójú nínú wọn àwọn olójú pẹ̀pẹ́ wọ́n mọ̀ páwọn ilé wọn ṣe kí wọ́n ní tààràtàrà wọ́n wá sàwọn ọjọ́ mẹ́ta agbèjẹ́ kan fún yín o ẹ bá ní wò ẹsẹ̀ ni wọn. ẹ bá nìgbò ẹ wo ẹ bá níbi nǹkan ṣe wọ́n sì kó wọn wọ́n fún wọn wọ́n á wà níbi sọ̀lá. ọlọ́run bá níbi tí èyí bá ṣe àánú ọlọ́run ìsọ́lọ́run lórí rẹ̀ àwọn kẹfẹ́ rí wọ́n fẹ́ẹ́ lè fojú wọn sọ́ di wèrè gẹ́gẹ́. وَيَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ nígbà tó lọ́kùnrin àrùn rẹ̀ ṣètò ọ̀sán àrùn ẹ̀rọ wọlé ẹ̀jẹ̀ ńgbà bá sẹ́jú ma yóò padà yọ wèrè ọmọ sí àríyó ẹgbẹ́ wèrè bẹ́ẹ̀ wẹ̀rẹ̀ kùrú lẹ́yìn náà mọ̀jìrò àgbọ̀ pé wèrè lẹ́ni kẹ́wọ́n sọ bẹ́ẹ̀ sọ́wọ́ tẹ́nìsì. ọlọ́run ṣàánú wa o àwọn sẹ́lẹ̀f

àìní làmà àwọn olùkọ́ sọ pé wọ́n yẹ wo nǹkan kí nǹkan wọn dáná wọ́n ń bẹ nínú ayé o bìsọ̀rọ̀ àjọmọ́ à ọlẹ́ ìhùn bẹ ṣùgbọ́n ọlọ́run ọba ti já mọ̀ yìí pé wọ́n máa hùn bẹ dọ́ọ̀rì wọn bí i min akadé kò sẹ́ni ẹ̀rọ tán lè fẹ́ burú ṣe àfi pẹ̀lú ìyọ̀nù ọlọ́run ọba náà ọlọ́run ọ̀yẹ́ àmọ́yọ̀ǹda fún wọn lórí tiwa àti nǹkan ní wa fún àjọkọ̀ṣọ́ rẹ̀ o ẹ̀kọ́ nìyẹn fún wa o bàbá wọn sọ pé kò sójú burúkú o wọ́n ń bẹ́ o ara àkíyà mùsùlùmí ni ẹ wá tó wọ ẹ̀mà látòkè ẹ̀sẹ̀ fáyidà tí máa fojú burúkú wọ̀nyà ẹ̀kọ́ bí a ti máa túlẹ̀ ó tó wà nínú ẹ̀sẹ̀ ẹnìkan àjọ ń sọ̀rọ̀ o wọ́n fẹ́ bí mẹ́díkù dọ́kítọ̀ ó sì jìnnà ọ̀gá mẹ́rin ọlọ́run bá a sàlùkọ́ àdúrà ó ní mọ́ pé kí ọ̀rọ̀ tó mú kí ni yóò ta kò díẹ̀ òun ò lè kọ́mpútẹ́ẹ̀mù náà ẹ̀ kọ́mpútẹ́ẹ̀mù ẹ̀ nígbà ó hmm. so ẹni tó lọ́wọ́ bá rẹ́ ju àkè parọ́ ikú sọ yẹ bó ti rí ló ti sọ yẹ sọ̀rọ̀ lálọ́ àlọ́ inú fi sọ̀rọ̀ lẹ́yìn pé nínú kíso asari nù sari nù fúnẹ́ ó sọ ìṣẹ̀lẹ̀ tó jẹ́ ìmọ̀ fún wa kákàrí ìgbésẹ̀ fáyidà ó ní mọ́rọ̀ amir ibn rabi'a ẹni kan gbé ní amir ibn rabi'a ọkọ̀ lẹ́gbẹ̀ ní kàtà anu sì kọjá lẹ́gbẹ̀ẹ́ fálùbùnà wọn lẹkọọrẹ ó sì kílè nǹkan ọ̀rọ̀ ń dáadáa gẹ nígbà tí anu rògbòmù rọbíà tó wọn wò pé aa lẹ́mọ̀ àrọ̀ kàlíyà òun wàlẹ̀ àjílùdà mọ̀kọ́bà ìrírú àti láyé mi kò ojú mi ò rírí ìrú ara tó dáa bẹ́ẹ̀ rí tó fẹ́rẹ́ bẹ́ẹ̀ tó ní tó dọ̀lọ́ bẹ́ẹ̀ ewu ara ìrè yìí ewu ara ewu ara ó kàn ń ṣe mọ̀ rẹ́ẹ̀dí kì í parí ọ̀rọ̀ yẹn kan pẹ́tù bàtọ́ sọ̀rọ̀ yẹn tán ẹni tí ń wọ̀ yẹn rẹ̀ ọkàn mẹ́lẹ̀ pọ̀ ni. Ah, aláìnú hakùn aláìnú. hakùn. ẹni tó mọ́tò apá tó sí wọ́n ti àjà kẹ́gbé wọn dìde ní ẹgbẹ́ ni wọ́n ti ṣẹlẹ̀ nígbà tẹ́ni yàrá mọ́tò ní èmi ó gbé nínú ọ̀lẹ́ ìdálẹ́ rẹ̀ ah ee wúwú àtẹgbẹ́ àgbà wúwú gbogbo bẹ́ẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ wọn ò ṣe ọkọ̀ ó sì dáná ọjọ́ kejì ọmọ rẹ̀ tí ọmọ mọ́tò wà dáadáa ọ̀dọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ ó sì bàbá sì ti jáde lọ́nà tiẹ̀ pé àmọ́ ẹ̀kọ́ akọ àwọ̀ ẹni tó bá ṣe ọmọ sì gbọ́dọ̀ ọkọ̀ ó sì gbé mọ́tò ó sì lọ fi kọ́ lu àdúgbò àti mọ́tò ẹ̀rú bá àwọn sàbẹ́ máa ń gbẹ̀gbẹ̀ ẹ́ ẹ́ ní àgọ́ mu níwọ̀n ẹni a máa rò ní lànàbíyà lànàbíyà lànàbíyà mọ́ra nàm ń sálàm ni ẹgbẹ́ sálàm sọ àbí ni mẹ́ń tẹ̀tẹ̀ hìmú nàbí mẹ́ń tẹ̀tẹ̀ hìmú nàbí ẹ̀kọ́ ń bẹ nínú ọ̀rọ̀ yìí o àmì ni tààlẹ̀ ń wò pé àìmọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ owó ẹ̀ jáde wá síbi ẹ̀kọ́ pọ̀ tó wẹ́ pé tí àgbégbé bá ti jìnnà sábẹ́ sábẹ́ sílẹ̀ àfihàn mọ́ àmọ́ àwọn akẹ́kọ̀ọ́ kan nǹkan ó sì máa fẹ̀yìn ẹ̀kọ́ ní mọ̀ fún yàrá bíi kọ́ọ̀lù àdìgbọ́n ilé àti ọ̀rọ̀ ìṣe ẹ̀wọ́ sọ̀rọ̀ ebi kò padà ámì nǹkan jáde tó sọ pé tó ń tó ń pariwo pé ẹnìkan wọ ẹ̀rọ bẹ́ẹ̀ ni mo ṣe rẹ ẹ̀ńdá ta rí pé ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ àtọ̀ lẹ́nu o. ànábì ni ẹ lọ pè wá ámì nǹkan ọ̀bẹ tàbí ni tọ́jú àlàyé amírù yìí ó tó fojú wọ́n yẹn yìí ó tàbí ànábì ni ó nígbà wọn sì pè é bíbí àá ẹlẹ́ ẹ̀mọ̀ yẹ́pùtù àhàndókùn máa ha ilẹ̀ ẹ̀mọ̀ ẹ̀pàrà yín fún kí ló dé bó ṣe wọ́ ìbóṣù náà yóò lè gbàgbé bọ́ sáré ẹlẹ́ àbàlá nígbà tó rí sẹ́mi pé àbídẹ̀lẹ́ ni kò tó ráburú kò ṣe kiri ẹ̀mí ìdàrọ̀ àhàndókùn mi ni àhíyí máa yóò jíròrò tẹ́ ẹ bá rí yẹn lára ọmọ ẹ̀yà yín tó ṣe yín lé mọ̀ bẹ́ẹ̀ mọ̀ ẹ̀rọ mọ́tò kan ni ó kọ́lé kan ni ó ṣe kan ni pé ó ṣe dára kẹsẹ̀ tó ṣe pé ah, inú ilé ìyáwó lẹ́nu o àní bí ilé fọlì yẹ́ dòun náà hùbìlì báraka ẹ tètè fàdúrà kọ́ ọlọ́nkọ́ fàlùbáríkà sí o ọlọ́nkọ́ fàlùbáríkà sí o ẹ mẹ́pa ọlọ́nkọ́ fàlùbáríkà sí o torí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ yìí àdámọ́ tó wà lára yín lè jẹyọ ìtọ́fà tó fi nalẹ̀ pọ̀ nú o ẹni pé etí ti sálù títí sálù lóbi ọ̀rọ̀ bí àìrèjẹ ètò pọ́ màmá fẹ́ fojú wò kò àdámẹ́nu àwọn kan wọ́n fẹ́ pé àwọn gẹ́gẹ́ ojú làwọn gẹ́ àwọn òwú lẹ̀ gbọ́ wá bọ̀ bàlákà rẹ̀ ẹ o a lọ bẹ̀rẹ̀ a lọ bàjẹ́ a lọ wò bàjẹ́ wọ́n ń bẹ nínú ìrìnàjò máa o. àdébísọ̀lọ́lá wa àríwọ̀sọ̀lá ọwọ́ akọ alẹ́kọ̀ọ́ tí mo fẹ́ fi ṣe tábí ṣe fáyidà tó mà ẹni ní lọ́nà lẹ̀ pọ̀ rẹ̀ àdébí ni dá àbìmá ẹ̀ ọ̀rẹ́ ẹ̀lẹ́gbẹ́ ni wá ẹni ẹ bá fojú burúkú wò tí a bá rí àínú rẹ̀ ẹni ó fojú burúkú wò á nìyàn ọwọ́ ẹ̀ fún mi bá ṣe awọ ẹ̀nu ó sọ náà bá ní ámì ọ̀yá bọ́ta ọ̀yá sàlùwàlá ọ̀yá sìlùwàjà yóò wà fọ ojú rẹ̀ ọ̀yà wàdà àkìlẹ̀tò ìzáàrìhì etí kárìrò lórí àbísọ̀kòtò etí ìrò ọ̀ka ara rẹ̀ àáfọ̀ sínú omi yẹn àwà gbé omi ẹni nǹkan mú tí a fojú bú wò láì tí omi ìlera èyí jẹ́ lára rẹ̀ yà mọ́sálà wa ń bẹ lórí níta sọ́kalẹ̀ wípé tí àìrùn bá ní mọ́ mọ́ kébì ní mo wò àmọ́ ìníwẹ̀ fún. ẹ wà ń bẹ náà ẹ lọ ká ẹlọ kà bá kọ àwọn mọ̀tá ìlú wa àti àwọn tí táwọn bá ń sọ ìgbésò tó làfàn ẹlọ kà so ibi tí àwọn bá ń sọ yí pé tí ẹ ayélu máa sọ pé òun lòun ṣe òun ò sì ní wẹ̀ fún àti yóò jùlọ tí a fọ́ sí ẹ pé tí wọn náà bá wá sí kọ́ ni ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ yìí gbé nísìnyí ìbọn sọ pé ṣẹlẹ̀ máa jẹ ẹ̀fẹ̀ máa jẹ ni <laughs> ẹ̀fẹ̀ máa jẹ ni ṣùgbọ́n àníbi wa sallallahu alaihi wa sallam ọkọ̀ àlẹ́kọ̀ àwọn afáàní tọ̀ ẹ̀jẹ̀ ìjà mọ́dínà ṣéèkùnà gbèbáàzì rahimahullahu ta'ala àwọn náà kọ́ ojúdi tẹ́lá lórí àmúkórí kọ̀dọ́ yà yí pé tọ́ àrùkìyà tó àṣẹrẹ̀ ìyá àwọn nǹkan tó jẹ́ orípa rẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé orípa rẹ̀ ni bóyá olóhùn ọ̀wẹ̀ a bá rí aṣọ rẹ̀ a bá rí kí n tó ilẹ̀kùn tó ń náà sí lákòójú rẹ̀ ǹdẹ́gbà sáà di pé ó ní contact pẹ̀lú ààrẹ ó ní àwùrẹ́ náà á dàlú ẹ̀mú làbí ìdílé ìta alá ààrẹ ó jẹ́ kí ni o ààrẹ ó yà dáàbà sọ ní wípé àìmọ̀ ń bẹ̀rẹ̀ òótọ́ o wọ́n sì ń wo àwọn èèyàn tá a bá sì máa inú táwọn òkè agbájá olójú bú ni táàtì kó fi wú ẹnì káà lọ náà ní gbé tọ̀ ojú bú ló fi wú wẹ̀ fún wọ́n á ti wá ní owó ilé wẹ̀ fún ajá bá àlàfọ́ ni àtúwájú ọ̀làmà àwọn kan ní àfọ́ọ̀sì rẹ̀ tó bá lọ́wọ́ nígbà àlè torí ẹ̀ pa torí pé kí ni hádùn sáàhù ẹni tó bá jẹ́ onídẹ́ onídẹ́ nínú ẹ̀sìn wa bó ṣe ní pé ẹni tó ṣe ìsìnkà ìrìnàgbà hundred ẹni tó bá jẹ́ onídẹ́ tó jẹ́ tó bá jẹ́ pé báyìí náà ni ìdájọ́ ẹ̀mọ̀ pé nínú ẹ̀tọ́ tó lágbára mílẹ̀ mọ̀bí kan àbí ẹ̀kọ́ ni ìṣẹ́nibú sábà àlùmọ̀bí kan àmì ẹ̀yìnlẹ̀ sí ẹ̀sẹ̀ méje ká apàdánù nínú ẹ̀ ní àkókò so ẹni tó tó ní bẹ́ẹ̀ kì í ṣe tọ́mọ̀ dámọ́nà ìyàgbọ́ ìwé náà bẹ́ẹ̀ ah, táwọn bá ti mà bílẹ̀kìn tábìlì ẹ̀ṣẹ̀dá ni wọ́n mú wa lọ́wọ́ ìwọ lọ́gbọ́n ojú burúkú àwọn ẹ̀fẹ́ bàlújẹ́ ẹ̀yà ẹ̀mú ẹ̀ṣọ́dẹ̀ kalẹ̀ tó nà wọn lọ ojú rẹ̀ kó fi wu ẹni tó fi bẹ́ẹ̀ sọdẹ tí wọn ti fẹ́ bẹ ẹyẹ àwọn tí wọn ń bẹ ajájọ sẹ àwọn tí wọn ń bẹ orí fún sẹrí àwọn lọ ọ àwọn tí nìkẹ́ni mẹ́tì láìsí àmọ́ ju wọn ó ju wọn déédé ẹ wá wo èèmà sùtọ́ọ̀nù ìjọba ni wọ́n ń bá ṣiṣẹ́ ó sì ti ní èèmà tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ mọ́sàlá àjọba àwọn ìbáwọ̀ sọ pé wọ́n ní oògùn ìrìnà ìjọba ẹ̀ẹ́dẹ̀ẹ́fì èsì gbé kí ló fi jẹ́ pé màtá ní áyínù ẹ tó fojú búkú wọn nìkan wọn nìkan mú ká bẹ lórí ẹ wọn kìtà náà bẹ lórí yóò bẹ torí pé ìjọba ni yóò pàṣẹ pé ẹbẹ sírònì sírònì àwọn ìkìmọ̀ ọlọ́run tó lágbára tó fipá mọ́sá àwọn ìkẹ́kẹ́ nínú ẹ̀sìn wọn yóò bẹ ojú rẹ̀ tó fẹ́ fi wọ́n kò lè gbàdàbọ̀ tó bá ti gbàdàbọ̀ lọ́wọ́ ilé ìwọ́sùn pẹ̀lú mi ọ̀ya kó tó gba àgbàrá gbogbo òlu irọ́ ilẹ̀ ìdájọ́ fáfíìsì sábà máa yìnbó ẹni tó àrùn tó lójú ibú ni. bóyá tó ṣẹ́gun ṣe ju wa àbí ẹ̀kọ́ kan ló jẹ́ àmà lọ́nà kan sí kejì á sòkè pé táwọn wá sí lẹ́jẹ́jẹ́ pé ìyájà mọ̀ sí lẹ́jẹ́jẹ́ rárá o rárá o torí pé aburú tí ó tí ó mọ kọ́ọ̀sì fún wa nínú ìlú ó pọ̀ o ó pọ̀ púpọ̀ ká sì mọ ohun tó dọ̀gba báyìí pé ká máa ṣe àwọn àdìkárò àwọn gbólóhùn tí ó mọ jẹ́ ìṣọ́ra fún wa ó ti di àmẹ́bẹ̀rọ ní sàdúrà fún asàrà àti hussein fi ń kàfọ́ ọmọ rẹ̀ pé mo fi wọ́n sọ lọ sọ́dọ̀ ọlọ́run ọba kó níbi àwọn ojú bùi wọ́n ní ànábìwọ̀ ibrahim gàlẹ́ ìsàdúrà sàlám a gbólóhùn yẹn náà fún ìsàhákọ̀ ìsìnàyè sọdẹ́ pé àwọn ọmọ wa a máa yìí fún wọn àwọn náà àmọ̀ká gbogbo ju gbogbo wò wá ó ṣẹlẹ̀ lẹ́yìn sọ́lámù àbúrò gẹ́gẹ́ rí àwọn ọmọ Jafar gbàtí Jafar kú òpẹ́ tí Jafar kú àbí wà lọ kí àwọn ó lọ kí fámìlì rẹ̀ á àbí wà rí àwọn ọmọ yẹn inú àbí wà dùn wọ́n mú kọ́dí mú àdéhùn kan bọ̀yìn ní sọ torí torí àwọn jì tó fi sọ tí ànábì rí lára àwọn ọmọ yẹn tó fi kojú ara wọn òótọ́ sì ni ní tí sọ lára àwọn ọmọ jáfàrò ìyanu rẹ̀ sẹ́bi ti á rí sàbẹ̀bì ni mo ti ń wo àwọn ọmọ yìí ó ti wò wọ́n ṣe rí àwọn àwọn ẹni bí ọlọ́mọ fún wọn kàbá lórí wa o wọn àkọkílẹ̀ súlá ìlà o àwọn ọmọ tẹ́ fojú bú wòye bàbá wọn tẹ̀ kú ni o so ṣé àwọn ọmọ wọn máa rò pé àìsè bí àwọn àbẹ̀rẹ̀ o ẹbí yá ó ti gbọ́ àwọn ọmọ yìí kí ni àwọn sọ̀rọ̀ nígbà ẹgbẹ́ lọ́kì ẹni tí ó kà kiri fún wọn ẹ pè kó wá kà fún wọn ọlọ́run ọba kó fi ṣe àáfíà so ajẹ́ pé àbúrò wúra wá ràn ọ́ ànábì ọlọ́run tọ́lọ́run bá ránṣẹ́ gbogbo ayé iná àwọn kèfèrí fẹ́ máa mà fojú búwò kó lè fi wèrè. ràn yín akádùn lẹ́bí lẹ́yìn يعجبونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين. wọ́n á lè lo òtún wọ́n sọ̀rọ̀ ìdàkúrà mẹ́ náà wọ́n ìdàbí kìrìnà àlẹ́bí ìtọ́ jẹ́ ìṣinilétí ìrètí fún gbogbo ìlà tó láti aṣọ kalẹ̀ yóò ṣe àdìpẹ́ mọ́ níwà wọ́n ní ìjọkí náà lóyà ń wèrè rárá o ẹ̀yin lẹ fẹ́ fi ọ̀rọ̀ bú sọ ànábì di rẹ̀ ẹ̀yin lẹ fẹ́ fojú bú ànábì kó di rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba lọ sọ ànábì ibi àbúrò wọn àbí ọlọ́run nínú àwọn rẹ̀ ọba tó sọ ànábì sallallahu alaihi wasallam ó mọ̀ ìṣọ́ àwa náà. ó sọ wa kọ́sọ̀ fẹ́ ni wa o ó sọ wa kó sọ wa débi ká rúrú náà gbàdúrà òde ó sọ wa kó àwọn ẹni bíi sọ wa náà ó ní kẹ́lìmọ̀tì náà àtẹ́mẹ́t من كل شيطان وهمه ومن كل عين لما نعوذ بكلمة الله عتمت من كل شيطان وهمه ومن كل عين لما نعوذ بكلمة الله عتمت من كل شيطان وهمه ومن كل عين لما أما بأمر الله تفسير صوت القلم وجزا الله جل وعلا الجزاء وبارك الله فيكم والسلام عليكم ورحمة الله وبركاته